أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله وجاهدوا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 وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته أعطيك أقول الله أبا أبا تسوي أني وعد يوجو تولي إنت يوجو كامون إنه سورة مدانة لا قليل فلو قالوا عادت وادو àlàyé ní sókè nípa nǹkí àwọn àyà àgbàlá kó sínú nínú àwọn ìdájọ́. آيات وقفوا والله بأن سورة المائدة الله بأن يا أيها الذين آمنوا اتقوا الله أيها الوابود أفايا الله وبتغوا إليه الوسيلة kí ẹ fi wá nǹkan ti ta tẹ̀sán síwájú ọlọ́run ìrọ̀jà nínú fi sẹ́bí ilé kí ẹ sì gbìyànjú lójú ọ̀nà àtọ́lọ́ làálẹ́kùn tuntun fún kí ẹ lè bá jẹ́ ẹni tí ó là ẹni bá tí ó sọ̀rọ̀ rẹ̀ àtàlàyé lórí níta àgbàlérò pẹ̀lú àlùwọ̀síìlà fífi nǹkan ta tẹ̀sán síwájú ọlọ́run nǹkan mẹ́ta tí àwọn olùmọ̀wá tó onítọ̀sí ní ọ̀fẹ̀fẹ̀ nílẹ̀ nínú ìlànà nẹ́bí sallallahu alayhi wa sallam pé alẹ́bí sàtẹ̀lẹ̀ síwájú ọlọ́ iṣẹ́ rẹ̀ tata àti láàrin wa ọlọ́ alàmọ́lù sọ́ọ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ alẹ́ wá ìyọ̀dọ̀ ọlọ́ àbíkájọ́ ká ṣe àtẹ̀lẹ̀ síwájú ọlọ́ látàrí àwọn orúkọ ọlọ́run ọba àtàwọn òròyìn rẹ̀ bákan náà ẹlẹ́kẹta nípa àdúrà ẹni tá à ń ro pẹ́pẹ́ ẹni rẹ̀ ní dẹ́rẹ́bà kọ̀ọ̀kan ẹ̀sìn ọ̀lànà. ọlọ́ọ̀bá ní wọ́jà ìlú ti tẹ̀lé ilé ọlọ́ọ̀bá ní ẹsẹ̀ jihad sójú ọ̀nà tọ́lọ̀ àwọn olùmọ́ni jihad dáàbò alẹ́ ní sheikh abubakar aljazairi hafizahu allahu ta'ala wọ́n ní nǹkan náà bá gbá lérò ọ̀nà ní wípé àìjáàlú àǹfùsàkù kọ́kọ́ bá ẹ̀mí ara rẹ̀ dáná bí hamliha ala an tata wa ta'amala wa tu'allima ọ̀nà bá ẹ̀mí ara rẹ̀ dáná gẹ́gẹ́ bí mùsùlùmí lórí ìgbẹ́ kó o mú ẹ̀mí náà kọ́ máa ṣe tọ́lọ̀ wọn bá fẹ́ à ń tẹ́tà álámà kọ́ ọ bá ẹ̀mí ara rẹ̀ gbà kó o dékẹ́ ẹ̀mí ara rẹ̀ wọ́n máa wá mánì kọ́ lọ. kọ́ ọ ẹ̀mí ara rẹ̀ gbà kó o tí ó lè máa wá mánì pa ọ aláwọ̀ kọ́ nù àmàlà kó o sì bá ẹ̀mí náà jà débi pé kó o dé kẹ́mi náà kọ́ máa fi ń tọ́gbọ́ ní wáàsí kọ́ máa fi dìde. ẹlẹ́kẹta wọ́tò alìmọ̀ bá ẹ̀mí ara rẹ̀ jà lẹ́yìn ìgbà tó gbọ́ wá lẹ́yìn ìgbà tó fi dìde kó gbìyànjú àti kọ́ ẹ̀ tí ọmọ. ìwọ̀n bá ń tọ́ ọba mọ̀ ẹ̀ ń tọ́ bá yọ ọ̀sọ̀ fúnka ah, ìjọba ẹ̀ ń tọ́ ọ̀kà sí ijó ṣe ibó tí ó rí ní ìlú Islam ìwọ náà ṣe bẹ́ẹ̀ ṣé àwọn kan design eléyìí ní apá kan nínú ìdí ẹsẹ̀ ti há díẹ̀ ní. eléyìí ọwọ́ àti ti àwọn ẹni tí wọn bá gbọ́ yé islam àbáwọn ọ̀tá islam tí kálímà jihad tóbi jẹ́ pé kálímà kàtó ti di kálímà tí wọ́n fi ń dẹ́rù bara wọn lẹ́tọ́ jẹ́ pé wọn ò bá gbọ́ yé rẹ̀ inú túmọ̀ rẹ̀ náà ni àfa Abubakar jazayi nínú tafsiri wọn sọ ìpè jihadi tọ́lọ̀ ọba ni wà jáàjì fi sẹ́bìlì ìdí jẹ́ gbólóhùn jihadi ní ọ̀gẹ̀dẹ̀ lárúbáwò náà kéèyàn ò gbìyànjú lórí ìkàkà kéèyàn ò túwọ́gbó lórí ìkàkà ìdí jẹ́ jihadi wọn lọ́ọ́ fi ṣàríà ṣe máa túmọ̀ sí pé kọ́ ọba ẹ̀mí ara rẹ̀ dàgán kó kó o rí pọ̀ tẹríba èsì ọkàn rẹ fún tọ́lọ̀ wọn bàbá fẹ́. Ìyá àdìpalẹ̀ yìí náà. Ilé àbúkà ìṣẹ̀dá rẹ̀ sọ pé kọ́ ọba ẹ̀mí ara rẹ̀ jà kọ́kọ́ máa wá mọ́nà. Sọ́dọ̀ gbogbo wa wá ti fẹ́ sẹ́sì tí ọba sí mọ̀. Dájúdájú kí n tó fi kó bá ìsìlámù gan pọ̀ ju ìgbèrú tó lọ fẹ́ jẹ lórí ìsìlámù lọ. Yẹ́dọ̀pọ̀ àwọn ẹnìkan tí wọ́n ti láwọn ti dìhárì àwọn ọlọ́pàá táwọn fẹ́ gbé dání dé ti àárí àwọn tó káwọn wá ìmọ̀ gan tí wọ́n gbàgbọ́ yẹ ìdí àdì kan ló náà. wọ́tá àmàlà lẹ́yìn tó ọba gbọ́ tó ọba wá ìmọ̀ ilé ìfọ̀ ọba ẹ̀mí ara rẹ̀ dàpọ̀ orí kó o fi ti tẹ̀ o. ẹlẹ́kẹta ọ̀nà ni ìtọ́ ọba mọ̀ ìwọ náà ti mẹ́lòmíì àtẹ̀sí yẹn lẹ́kọ̀ọ́ ṣe ń kọ́ àwọn èèyàn nípa ọlọ́run àdébí àdìpẹ̀lẹ̀ òun náà ń ṣe. ìdákẹ́jì ọ̀nà ni jihad bisẹ́yì ọ̀nà ni ìjà tàbí jihad gbogbo kòtọ́ba ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí àtàwọn tí wọ́n ti ṣe mùsùlùmí. kíkọ́ ti ṣàpá pé lórí pẹ̀tọ̀ láàrin àwọn ọ̀tá ìsìlámù àti mùsùlùmí ogún fẹ́ẹ́lẹ̀ ẹ̀ńtọ́ bá dá látàrí tí wọ́n fẹ́ dá gbogbo ẹ̀sìn ọlọ́run eléyìí àwọn náà bẹ̀rẹ̀ láti ẹ̀sìn hàn ọlọ́ba pa wá láti ìgbé ká sí gbogbo eléyìí ọlọ́ba ní làálàkù sófìlẹ̀ fún bọ́yẹ̀ kára bẹ̀ jẹ́ ńtọ́lá bọ́yẹ̀ kára bẹ̀ jẹ́ ńtọ́ àtàwọn kẹfẹ́ tọ́lọ̀ bá ti pa wá láti ẹnu ayẹ kápáyọ̀ ọ̀dọ̀ káwá nǹkan ti tàtẹ̀wò síwájú ọ̀dọ̀ kátẹ́bí á síwájú ọ̀dọ̀ nítorí tọ́lọ̀ gbogbo nǹkan wọ̀nyí tá a bá ṣe wọ́n kórí ara wa ni lọ́wọ́ bá ti ní alẹ́kùn tó lè fún mi ẹ̀ lè bá a jẹ́ ńkọ́lá bóyá ẹ̀ lè bá a jẹ́ ńkú sórí rẹ̀ àwọn àbúrò ní alùpàlà kù níta àgbàlérò pé èèyàn torí rẹ̀ ọ̀la ọ̀la ni kọ́bọ́ ti iná kọ́wá ìgbàlá bá a torí rẹ̀ nù. ìgbìyànjú rẹ̀ pátá pátá pé tálẹ́ẹ̀tì rẹ̀ pé kó o ní ṣe bọ́ níbi ìyá ọ̀tọ̀ ńjọ àlùkìyàmà ńjọba àlùkẹ́nà torí pé bàbá ń dún ìdíhà ánì náà wọ́n kú sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kàkàkọ̀ fà ọmọ ìhàyà ìdúnyà ilẹ̀ àbùkà òdòdó ọlọ́ọ̀bá ní ẹni tá a pa kúlà níbi iná ńjọ̀gbìn dàlùkìyàmà tó rà ìdánáwọ̀ torí ẹlẹ́ lọ́dà òun lóṣòrí rẹ o kọ́lọ̀ kàwá fún wọn. nítorí délé gbogbo tọ́lọ́ba bá ti lófin gbìyànjú wa dáǹtí láti mú àwòfin náà ṣẹ kórè ara wa ni o ẹ̀ńtọ́ bá ṣe òun náà ni ọba ìdí rẹ̀ pàdé ẹ̀ńtọ́ bá pọ̀ tó tẹ̀lé fi ọlọ́ọ̀ dájúdájú òun náà ni ó forí fa ibi tó bá ti bára rẹ̀ níbi ọ̀gbìn jàlùkìyàmà kọ́lọ̀ dá bára wa ní àyíkọ́dà náà ọlọ́ọ̀bá ní. إن الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم الله عليك ولاني إن الذين كفروا لدرجة تراجعوا àwọn ẹni tí wọn kọ sọlọ tí wọn ọba sọlọ tí wọn ti tètèrè sọlọ lọ́wọ́ anana mọ àti ọdún jẹmí à ìbáṣe pé gbogbo ti ń bẹ lórí iye pẹ ọ wà ní kápá àwọn ọjẹ tiwọn ni. wọ́n nígbà wò máa àtirú rẹ̀ pẹ̀lú gbogbo ní ń bẹ lókè yìí pẹ̀ tá a bá tọ́ nílọ̀pọ̀ méjì ká láwọn wọn ní ọlọ́ọ̀bá ní lẹ́yàpẹ̀lú bí ní min adabi omi ipe kí lè bá àdúgbò ara wọn níbi ìyá tí wọ́n fi béèlì ara wọn ń jọ ni má tó kó kò ní í wọ́lọ́hùn aláàbò àlè dájúdájú ìyá ẹlẹ́ta ẹlẹ́rọ ọmọ ẹ̀jẹ̀ tí wọn. ìrìnnú náà yẹ kúrò bíi mìíràn náà wọ́n fẹ́ jáde nínú náà ń jẹ́ ògbẹ́jà kìyàmà ọlọ́ọ̀bá ni wọ́n máa ń wùmí kọ́ àdìsí ìnàmí náà dájúdájú ọlọ́ọ̀bá ni ṣùgbọ́n wọn ò jẹ́ tí ó lè jáde nínú náà náà wọ́lọ́hùn aláàbò kò pé ìyá tí wọ́n máa bẹ́ẹ̀ nínú rẹ̀ títí láíláí tí ò ní tán inú rẹ̀ wọ́n mọ̀ ẹ̀ńdí ọ̀gbìnjà kìá. ayà nígbà tí ọlọ́run ọba tó pàṣẹ ti àwọn olùgbàgbọ́ òdodo ní tí wọ́n ṣe tí wọ́n fi là níbi ìyá ọlọ́run ọba tí wọ́n fi ráàlì dáná rẹ̀ wò kí wọ́n jẹ́ sọ́páyọ̀ ọlọ́run kí wọ́n jẹ́ títí gbogbo tí ó fi ṣàtẹ̀wò kó fi tọ́lọ̀ wọn bá ṣe lẹ́sọ̀ fi ṣàtẹ̀wò síwájú ọlọ́run kó wọn jẹ ti ń tiraka ti ń gbìyànjú lójú ọ̀nà sọlọ eléyìí ó di wọn la níbi ìyá ọlọ́run ọba tí wọ́n fi bíá ọmọ àdìjẹ́nà ọlọ́ba wa sọ fún wa pé àwọn ẹni tí wọ́n wá ti tètè rí sọ́nà ńkọ́ àwọn olùmọ́ni tí ìgbàdàn náà bá sọ fún wa pé ẹni tó pa ọlọ́run ọba gbọ́ gan tí ò sí àwọn ń dá àwì àtàyẹ̀mọ́ ni òfin ní bára rẹ̀ nù ìyá ọlọ́run ọba jọ̀gbọ̀n jà sí àmọ́ àyẹ̀bọ̀ ẹ ọgbọ́n náà ọba kọ́ lóòótọ́ ṣùgbọ́n ìpáyọ̀ náà wọ́n bá rẹ̀ lẹ̀ ìgbìyànjú tó jọ ọ̀nà tó náà wọ́n bá rẹ̀ lẹ̀ wípé káfí ìkàtà àtẹ̀kù síwájú ọlọ́ọ̀ kò sí sọ́kàkọ́ ìlú ilé o ó ṣe é ṣe kọ́jẹ́ pé bọ́yá ní ó fi láńdú ọ̀gbìnlẹ̀ àtẹ̀yàmọ́ tẹ́lẹ̀ bá jẹ́ lórí ẹtú ní imáàní ẹtú ìfẹ́ wọn bọ́ lọ́wọ́ bá pọ́ńpọ́ láíláí kí ni ọmọ ajẹ́dàgbọ̀ tiẹ̀ ọlọ́ba ní nà nàbí rẹ̀ kọ́kọ́ dájúdájú àwọn tí wọ́n ti tètè rí tí wọ́n kọ̀ tí wọ́n tẹ̀lé ọdọ̀ tí wọ́n kọ̀ tí wọ́n ní ìgbàgbọ́ pẹ̀lú ọdọ̀ ọlọ́ba ní lọ́wọ́ ánà lọ́wọ́ máa fi àrùn jẹ̀mí hàn ìbá ti pé gbogbo ohun ń bẹ lórí iye gbẹ́jẹ́ tiwọn gbogbo ohun ń bẹ lórí iye tí ọlọ́ba tó fi jẹ̀mí hàn kù gbogbo ohun ń bẹ lórí ilẹ̀. tí ní àti tí ò ní gbogbo dúkìá ti ń lórí ilẹ̀ pátá ìbáṣe báwọn wọn ni wọ́n máa àti òdiwọ̀n rẹ̀ níta ìyẹn tẹ̀ méjì rẹ̀ gbogbo ti ń bẹ lórí ìyẹ̀pẹ̀ ní wọn kọjá báwọn wọn ni liyabtadu bihi min adabi yawm al-qiyamah kìkẹ́ ẹ ti bá a ti bẹ́ẹ̀lì ara yín lẹ̀ níbi ìyá ọlọ́wọ́ bá ń lọ pẹ̀lú àlùkìyàmà ẹ wọ́n tó pọ̀ tó ọlọ́ba ní má tó gbé lẹ́nu ọlọ́ba ní kò ní jẹ́ gbígbà lọ́wọ́ wọn. kábẹ̀ ní kí wọ́n ní dúkìá dúkú lẹ́gbẹ́ lẹ́gbẹ́ pé èlé tó lè nínú dúkìá o àwọn ìbátan tó wọ́n tẹ̀ ní ìlọ́po méjì rẹ̀. kí wọ́n fi láwọn bara wọn lẹ̀ sí ìyá ọlọ́ ọlọ́ba ní àní gbà lọ́wọ́ wọn o ilé túmọ̀ àwọn kan ní pé àtẹ́yàtọ̀ lọ́wọ́ kó fi jẹ́wọ́n ìyá tó ní agbára gbogbo tí ó fi lè mú yẹn tí wọ́n ní gbogbo dúkìá rẹ̀ pátá gbogbo dúkìá rẹ̀ náà tí ojú tí wọ́n lè kó sí ojú kan náà lọ ìpè fipá ara rẹ̀ lẹ̀ ìjọ́ lè gbogbo ẹ pé ìyàwó tó and then wọ́n lè láyé pàtàkì ààlà tá a bá ti jọra wọn pẹ̀lú táyé bì tí wọ́n bá dájọ́ àti tí wọ́n bá ń ṣe dàjẹ́ ìfẹ́ tó bá ní wọ́n fẹ́ gba déèlì rẹ̀ sẹ́wọ́n pé bí ẹ̀sẹ̀ rẹ bá ti tóbi sí bẹ́ẹ̀ náà ni tí wọ́n gbogbo bí èlò tó tóbi sí. wọ́n dẹ̀ lọ́jọ́ ọ̀dà náà wọ́n lè torí ẹ tó lè gbọ́ lẹ̀ ọgbọ́dọ̀ mẹ́nìkan tó ní ráńkì tó tó ráńkì permanent secretary wa tó nílé ní ah, kìnnìkan àyíká lábùjá tó ní nǹkan báyìí onólè wà gbogbo torí ní kíráìmù rẹ ti tóbi tó. ẹ dákun ọ̀nà wo lèyàn ọ̀tà tí wọ́n ní àdúgbò ọba mú tó tó ní gbòòrò gọ̀mẹ̀ àti local government kéde stéètò ó dìgbà tó ọba kóru rẹ̀ wá àti inú lẹ́bí mẹ́kọ́ mẹ́fàtà àtàwọn èèyàn nù rẹ̀ ìlàbòjọ lẹ̀. ẹ ẹ ọlọ́wọ́ tó bá o ó jẹ́ pé o wọ́n ti àtàjọ kúkú bẹ́ẹ̀ wọ̀ gbọ́dọ̀ ní orí ilé wa. kátó wá ní kọ́dọ̀ ní gbogbo ti bẹ lórí ìyẹ̀fẹ̀ pátá kèé ṣe ìwà bẹ́ẹ̀ yìí o kọ́ wá wá nílọ̀kọ méjì ọlọ́ọ̀bọ bá ní ni a ò ní gbà wọ́n kò ní gbà wọ́n lẹ̀ ìjà mọ̀ torí bá wọn lẹ̀ kí náà wọ́n fi sọ̀rọ̀ láyò ni. ìjọ bá wọn lẹ̀ iná ni wọ́n ti sọ̀rọ̀ láyé ìpayọ̀ ọ̀dọ̀ ṣíṣe tọ́lọ̀ wọn bá wí ṣíṣe wọn bá fẹ́ títẹ̀ láti iná ni tí lè bá wọn lẹ̀ tí gbogbo ojú ọkọ̀ jọ. bákan náà ayé o mọ́tàlá rẹ̀ jẹ́ ayé ayé iná ló lé síbi onídìbò ọwọ́ ayé lọ kí ni ń ṣe lọ kí ń wá lọ kí lọ́fẹ́ ti ayé náà wá ti òjú bá wọn gbogbo ní ọba kójọ tí ti gbogbo ọba tọ́jà kọ́ta wọn láàmú tó kọ́ wọn sáàkiri ọbọ̀ bí ọlọ́wọ́n bá mú kọ̀bọ̀ bí ọlọ́wọ́n bá mú kò sí tọ́fẹ́ kọ́ o kọ́lémọ́lé kọ́ ọ̀la lẹ̀ mọ́lẹ̀ tí gbogbo ilé ọkọ ọlẹ́ bí ìyá ọlọ́wọ́n bá dì tọ́jà kẹ́lẹ́ ọmọ ronú tí ọkọ ọlẹ́ bí ìyá ọlọ́wọ́n bá dì ọlọ́wọ́n ni wọ́lọ́wọ́ adáàbò àlè ìyá ẹlẹ́ta ẹlẹ́rọ ọmọ gbogbo ojú ọkọ jọ kò ní ṣe wọn láǹfààní o ilé ayé bì lèyàn ọmọ dáhùn yóò sì máa kó tí ó fi gbára rẹ̀ lẹ́kùn tó bá ti jọ àwọn èèyàn máa ṣe bẹ́ẹ̀ yóò máa dáhùn yóò sì ti ní ebi ti sẹ́gbẹ̀ẹ́ pé àìmọ̀ ó lè jẹjọ́ kò síbẹ̀ láti ṣe àmọ̀ wàláì kò síbẹ̀ láti ṣe àmọ̀ ètò onílò náà ní sọ̀wọ́ rẹ̀ ètò onílò náà ní ìmánì rẹ̀ ìpayà ọlọ́run ọba rẹ̀ ẹni tó lè wúlò fún ọjọ́ gbèndé àtìyàmù ọlọ́run bá ní yòrìdú náà ayọkùnrin dùnmí náà náà tí a bá dojú ẹjọ́ gbèndé àtìyàmù wọ́n máa gbìyànjú pé báwo làwọn ò ti jáde nù náà hàn án láti. báwo làwọn ó ti jáde kí làwọn ó ti na fi bọ́ọ̀lù náà lónìí tí wọ́n bá ti gbogbo dúkìá lẹ̀ gbogbo tí wọ́n ní tí wọ́n bá fi lẹ̀ wọn ò ní bọ́ọ̀lù náà kọ́dà bá fi yẹ يود المجرم لو يوم يسوي يفتدي لأن يومئذ لبنيه وأمه وأبيه لا إله إلا الله ẹ̀dá tí ìyá bá dójú rẹ̀ ń dọ̀gbọ̀n di àlùfẹ́yàmà yóò ní ọlọ́run ọba jẹ́ ń fa ọmọ ní ilẹ̀ kejìlé ilẹ̀ ara mi ọmọ tó bínú kí ẹ bá mọ òun nìkan o wọ́n ó bì ní wá àjù nínú ọlọ́run ọba mú ya mú ni ní àdìyá àdìbò ọ̀pá wọn pọ̀ subhanallah gbogbo tó ní kọ́dà wọn máa ń fi àrùjẹ ní àn tó máa yìí ìdí ọwọ́ náà gbogbo tí ń bẹ lórí ìyẹ̀pẹ̀ pátá ìwọ náà yé gbé fún ọ láti fi nìkan rẹ̀ ọlọ́ba ẹlẹ́wọ̀n lè jọ bọ́ ti ìyá ọlọ́run ìrírí náà yẹ kùdùrẹ́ náà wọ́n fẹ́ jáde nínú náà tó ìyá náà ọlọ́mọdé àmà láìláì dàmà gbogbo bó o ti lè ro tó o jù bẹ́ẹ̀ lọ ìyàtọ̀ jẹ́ pé kìí ṣe bí iná ilé ayé iná ilé ayé tó bá tú ọ lápapọ̀ débi kan o lè máa tẹ̀mí káyọ̀ gan ọmọkùnrin ti jẹ́ náà apáta ńlá láàrin ọmọ ẹ̀dẹ́ nìyẹn lè jóná débi pé yóò lè tẹ́jú kàtó tẹ́ pẹ́ kò tẹ́ ní ma pẹ́ náà ń tó mọ́. torí pé gbogbo ti jẹ́ tẹ̀ gbogbo ti jẹ́ àwọ̀ ó ti kó bẹ́ẹ̀. ṣùgbọ́n tá a ti yá mú ìbẹ́ o. ọlọ́ọ̀bá ni kúnlẹ̀ máa náà bí tẹ̀ tòló dùn. bàtàlínáàmù jùlọ dàgbà yẹn hàn lè yẹ sọ̀rọ̀ àgbà. gbogbo gbà tá a bá fa àwọn ọmọ náà nù náà tí ẹran ara wọn bá ti ná tán ọlọ́run bá ní á sì fi awọ àtẹ̀ràn ní ìjà àárọ̀ rẹ̀ torí kí ni kí wọ́n lè bá àwọn sọ́yà ọlọ́run bá wò kọ́ ọmọ lérò kó o ti kájú ní gbàgbọ́n ẹni tí wọ́n bá dún sínú bá dún ẹ̀yàn dé sáà tìkọ̀ ká kò ní kò ní fílẹ̀ mọ́ ṣe bí tàǹtẹ̀ ọlọ́run bá ní gbogbo ògbà ara rẹ̀ lẹ́yìn ara ọlọ́run ọmọ dákàrà tó tó ní kíyàwó ti bá àmọ́ ẹ̀ńtọ́ wà ní ayé torí ń ti lé torí ìgbádùn kátó ń ká fún ìgbádùn ilé ayé tí ọmọ pé ìgbádùn bí ń bì ní tí ò fi fẹ́ kú àgbọ̀nrán nìkan fún wa pé ẹlòmíì yẹ̀wọ́ tó àádùn lọ́wọ́ amọ̀rù alifasana lọ́wọ́rù pé ìbáṣe kó wo tẹ̀lé lẹ́gbẹ̀rún ọdún láyé one thousand years torí pé òun inú comfort tó wúlò kó wù wá àti pé kóò lè bá má tẹ sí ọ̀bọ̀ bí ìyá ọlọ́run ọlọ́run alẹ́ kó o lò jù lọ kò lè mú ọ̀bọ̀ bí ìyá ọlọ́run. ẹjọ́ bẹ́ẹ̀ kú àmọ́ tí ìyá bá dójú rẹ̀ tó ọ̀gbẹ́ni àtìyá bọ̀ yóò fi mà sọ̀rọ̀ kú láyé bí kọ̀ọ̀kẹ́ kú o. ẹlòmíì ọmọ wa nù nira ẹ̀yin tẹ́ ẹ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọmọ sàánù rẹ̀ yóò sì tún kí ẹ dákun dị má jẹ ń kú ẹ ní ọ̀gbẹ̀dẹ̀ àfihàn àti bá wà nínú sọ àndẹ̀ ọlọ́ọ̀bá ni wọ́n ti pé màláìka àtọ́jọ́ kò ní sọ́nà dáhàná kọ̀tọ́jà dáhàná mọ̀rọ̀ wọn náà yà máa iná máa dákù náà ó kọ màláìka ti ìní máa dínkù báwọn abẹ náà tí kọ́ náà bọ́ pẹ̀lú wa káwọn ẹ̀sìn náà kò máa jù sí òní òní àárọ̀ ibi tẹ́ ẹ máa gbélé dé yòó kò sọ̀rọ̀ kú ma ẹ̀ẹ̀kan náà lè kú ikú èkú lébi o ẹ̀ẹ̀kan òun náà ni ọba ti kú táyé kò tí kú mọ́ kò tí kú mọ́ ẹ̀ńtọ́ bá fàyé lẹ̀ tọ́ bá tẹ̀ra ìdára láéláé yìí ẹn tọ́ba fàyè lẹ̀ tọ́ba ìdàkejì rẹ̀ kò sọ̀rọ̀ òkú ma tọ́ba tẹ̀ tí wọ́n bu àsìkò kan fún tí ó fi jẹ̀yà ó ní ó di bá àsìkò bá pé tọ́ba tẹ̀ tí ọmọ abẹ́ńbẹ̀ títí láéláé ní ó di láéláé o ọlọ́ọ̀bá ni wọ́n máa ń jọ fárí bí ilẹ̀ níta kò jẹ́ tí ọjà nìkan náà o jíjáde tó lẹ́yìn òfin ọ̀rọ̀ wọn mọ́ ọlọ́ọ̀bá ni wọ́n dàbò ìyà tí wọ́n máa bẹ títí láéláé bí wọ́n máa jẹ́ tiwọn wọn ò ní dáre nù náà eléyìí ìdájọ́ lọ́wọ́ bá ti lórí wọn. alimam al-Qurtubi rahimahullah ta'ala wọ́n bá ìgbàwọ́ ọ̀rọ̀ tó wá lọ́sọ̀dọ̀ kan náà tàbíhù wọ́n ní orúkọ rẹ̀ yẹtìlú kàtíl yẹtìlú kàtíl ní arákùnrin tó wá di ọ̀kan náà àwọn sàhábà léèrè nípa ayẹ̀ jáde bin abdullah ló kọ sàhádì ó ní bí ìgbà tí ń kàlé ń di rẹ̀ sẹ́nu ìtọ́fẹsẹ̀ rinlẹ̀ títí bẹ́ẹ̀nu bàbọ̀ mùsùlùmí gidi ọ̀nà nípa àwọn ẹnìkan wà tí wọ́n wọ̀ náà mùsùlùmí ni wọ́n wọ́n wọ̀ náà ṣùgbọ́n nígbà ọlọ́run bá bá fẹ́ wọ́n jáde nù náà inú kọjá pé látàrí ìsìpẹ̀ sanabi sallallahu alayhi wa sallam ó ṣe ọlọ́ọ̀bù pa àwọn kan jáde nínú náà àwọn màláìkà wọ́n ó sì pẹ̀ fáwọn ẹnìkan intervention wọ́n ó di kọ́ lọ́wọ́ bó fáwọn ẹnìkan kó nù náà gbélé ọ̀sẹ̀ lẹ́jọ́ gbẹ̀dà sí yàrá alukurani ò sí pẹ̀ ààwẹ̀ tá à ń gbà tí ọba gbà dáadáa yóò sì pẹ̀rẹ̀ nígbàgbọ́n dà ìyá mọ̀ gbélé ọ̀sẹ̀lẹ̀ kọ́dà àdídì fẹsẹ̀ nílẹ̀ pé ọlọ́ọ̀bọ̀ bá ní jọ́lá yóò kọ́ nígbàgbọ́n dà ìyá mọ̀ pé ṣẹ́fà ájìlì màláìka wà ṣẹ́fà àlùkànbíyà wọ̀ sọ̀lẹ̀kùn wàlẹ̀ yẹ́pà ilà arhamur rahimin. ọlọ́ọ̀bọ ni àwọn màláìkà ti ti pẹ̀ lónìí mo sì gbà pé wọn bọyọ àwọn kẹ́kọ̀ọ́ nù náà. àwọn ànẹ́bí ọlọ́run àwọn náà ti ti pẹ̀ lónìí mọ́tàtàrí bẹ́ẹ̀ yọ àwọn ẹnì kẹ́kọ̀ọ́ nù náà. àwọn ẹni rẹ àwọn náà ti pẹ́ kọ́lọ̀ tàwọn fẹ́ ni rẹ ọlọ́ọ̀bọ ni mo gbà pé mo yọ àwọn kẹ́kọ̀ọ́ nù náà kọ̀wáṣẹ́ tó kù afáláàánú jùlọ òun nìkan ọlọ́ọ̀bọ̀ kan ṣoṣo. alẹ́ sọ̀rọ̀ àárẹ̀ òkè lẹ́nu ní pẹ̀lú kùrìjù àkùwáàmù mínà náírì bílà ṣẹ̀fà. ọlọ́ọ̀bù ó ti kọ́ àwọn kan kó nù náà kò sẹ́ńtò ti bẹ̀rẹ̀ wọn ọlọ́ọ̀bù ni wọ́n kà yọ yín kó nù náà mínà mú tó bẹ̀. òkúta tó bẹ̀rẹ̀ irú abẹ́ ayé ẹ̀ náà wọ́n sábọ̀ sí pé kò sí ti ń jẹ́ ti sẹ́wọ́ bá ti wọ́n dún náà sí láéláé wọ́n ní torí irú ayé ẹ̀ sẹ́yìn orí dúnà ayé ọkùnrin jù mí náà ní àlè àwọn ọmọ náà fẹ́ jáde nù náà ṣùgbọ́n náà wọ́n bá ní wọ́n máa ń wúndè fáàrí sí nàìjíríà wọ́n ọ̀jẹ́ tí ó jáde nù náà tẹ̀ wọ́n ní jáde nù náà wọ́n ní sí ní ẹgbẹ́ fi jẹ́ pé ẹ àwọn nítorí kejì gbogbo àwọn àdìsí tó wá pé àwọn ẹnìkan sọ náà wọ ọ̀nà ọ̀bọ yọ wọn kó nù náà láti sọ̀rọ̀ láwọn àdìsí sọ́lọ́mọ̀ sọ fún wa tí wọ́n bá wọ náà àwọn ẹnìkan tí wọ́n yọ jáde kúrò nù náà wọ́n yọ kú wọ́n kó nù náà ṣùgbọ́n wọ́n wẹ́wọ̀n mọ́ inú omi kẹtọ́lọ́wọ́ bá pèsè ilẹ̀ kó tó wà nìjẹ́ náà. ṣùgbọ́n wọ́n kọ́ sí wájú gun wọn wájú gun wọn báyìí wájú orí báyìí wọ́n kọ́ jahannami ẹni tó ti tọ́nà wó ilé ọmọ bẹ́ẹ̀ wájú náà wọ́n sáǹpù wọn nù wọ́n bá wẹ́ wọn tó wọ́n fi wọ́n sáré kan náà àwọn ọmọ àdìsẹ́ náà fi máa dá wọn mọ̀ tí wọ́n ti rọ pé ah, ẹ ẹ ti kọ́kọ́ ẹ ti tọ́ bí tí ọ̀dà wò náà. ṣùgbọ́n àdéhùn ọlọ́run ọba ní pé ní wọn nà dáná máa fi tùdú rí mi lè gbogbo tí jẹ́dá mọ̀ ọ̀tàn á kókó lọ́nà àwọn wọn àtúkò lọ gbọ́dọ̀ torí ọ̀nà tí wọ́n lọ sájọ́ kó gbogbo ẹ̀tọ́ ti jẹ́nà gbogbo ń tí jẹ́ kàkó ọlọ́run bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni fún wọn bá èyí sí wájú wáyé ọlọ́bọ̀ pa àwọn màláìka lẹ́sẹ̀ láti ẹgbẹ́ kọ́ yẹ fún àwọn iwájú wọn pátá tí wọ́n jẹ́ pẹ̀lú ọ̀nà ọmọ àdìsẹ́ nù. gbogbo àti ìfẹsẹ̀ rẹ̀ ni ọwọ́ àná àwọn ọ̀rọ̀ nítorí délé àwọn tó wá sábà sábẹ́ lẹ́sẹ̀ kò sí ti jẹ́ pátá dẹ̀ nínú torí irú ayà irú àwọn ẹni bẹ́ẹ̀ ẹni ọ̀kan wá lọ ti dáàbì bin Abdullah ọ̀kan náà wọn sàhábà léèrè tó ayà kọ́kọ́ ń kò sẹ́ àwọn ọmọ náà fẹ́ jáde wò ní jáde lónà kí lóorí sọ sí i mo rò pé tí ọmọ ẹsẹ èsì fún àwọn ẹtí wọn sọ bẹ́ẹ̀ kí ni jáde mi jáde mi ìnákùn tàjà àlùnà ní àmà fásitán wà fásitán àmà ìdájọ́sọ́lọ́ wọn bá ṣe lórí àwọn nǹkan pàtó ẹ̀yìn generalize ìdájọ́ ìdájọ́sọ́lọ́ wọn bá ṣe lórí gbogbogbò ẹ̀yìn límítì rẹ̀ lórí àwọn nǹkan ọ̀wá ìnàmà áàdì ni sílùkù fàá áyà tó sọ pé wọ́n máa ń bè kárì sí nàìjíríà ẹ ń sọ̀rọ̀ nípa àwọn kèké yìí. kí ẹsẹ̀ gbogbo ọmọ àti gbogbo ẹ̀tọ́ wọn náà nìyí jáde. àwọn kèké yìí tí wọ́n gbọ́ náà wọ́n bá gbọ́ àwọn ò ní jáde nù náà láéláé. ṣùgbọ́n mùsùlùmí lópin ìgbà tí dídá yìí máa ń bá ìfẹ́ lọ́kàn rẹ̀ pé báyìí lẹ̀ kọ́dá kọ́mọ́jọ tó kéré kọ́mọ́jọ máa náà gbó lọ. àlẹ́ من kana fi qalbihi mithqal dharratin min mada min al-iman kò ní máa bẹ́ẹ̀ ní ọjọ́ títí láíláí ẹnikẹ́ni tí ìmánì bá ń bẹ lọ́kàn rẹ̀ kó tilẹ̀ òtí ìmánì yóò kéré kó ọwọ́ á lè lọ́dún gbọ́rọ̀ inú náà eléyìí òtí wọ́n ti tó jọ́kọ̀ kò ní jáde ìmánì kó tilẹ̀ wó kéré kó kó fi ti ba ìmánì jẹun fi wàhálà wà tọ́lẹ́ lomi nǹkan jẹ́ mùsùlùmí ló kọ́ ni tí tó ṣe ti bá ìmánì jẹ́ o kò sí áfírí ìmánì lọ́kàn tiẹ̀ mọ́ o eléyìí ni tó burú ṣùgbọ́n yàtọ̀ síbẹ̀ ayà yìí sọ̀rọ̀ nípa àwọn kèfèrí ìní dábì sọ̀rọ̀ àkọ́kọ́ ni fọkàrà sùn ayà ó ní mo wá sùn lọ fún ayà òkà dáadáa èntì àwọn àpò onítàbí tí wọ́n máa tẹnu mọ́nu mọ́tà mú ayà kan ṣoṣo. òwò wájú rẹ̀ òwò ẹ̀yìn rẹ̀ kọ́ wa gba mú pẹ̀lú bí ń tó o bá sọ̀ra ọ́ sọ ló ti pa àwọn èèyàn lò torí pé àwọn kan mú àyà àyà yìí kan yorì inú náà yẹ kúrò tèmi náà náà máa ń bẹ fáàrí jí lẹ́mí náà wọ́n àdá mọ̀ sí i fún àyà ni ìtumọ̀ rẹ̀ wọ́n fẹ́ jáde jáde wọn ò ní jáde ìyẹn kí wọ́n mọ̀ fẹ́ bẹ̀ ìyà tí ṣùgbọ́n tí ọba fún un láti bẹ̀rẹ̀ àyàtà àti pé ìnálẹ̀ yìí nà káfọ́rù ọlọ́ọ̀bá ti bẹ̀rẹ̀ o ó so pọ̀ mọ́ra wọn kọlọ́bọ̀ kàmùnà gbogbo wa ọlọ́bọ̀ balẹ̀ tọ́lá ni. والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كتبا نكالا من الله نعم. والله عزيز حكيم نعم. فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم ọlọ́run ọba àlejò ọlá ni nínú àwọn àdájọ́ ọlọ́run ọlọ́run bá sọ ìdájọ́ ẹ̀ńtọ́jalè ọlọ́run bá ní ẹ̀ńtọ́jalè wọ̀tárì wọ̀tárì ọ̀tún ẹ̀ńtọ́jalè lọ́kùnrin àtẹ̀ńtọ́jalè lóbìnrin fọ́kọ̀tọ̀ọ̀rù àìdí ọ̀húnmá ẹ̀jí ọwọ́ àwọn méjèèjì. Jàdá áńtì máa kátàbá. Kẹ́lẹ́ ò lè bá a máa dẹ́ ẹ̀sán tí wọ́n fọwọ́ ara wọn já. Nàkàlà mìíràn lọ. Ìyá kan lọ́lọ́run ọba fẹ́ ti jẹ wọn látọ̀dọ̀ rẹ̀. Ìyá kan lé látọ̀dọ̀ ọlọ́run ọba. Ọlọ́run ọba pẹ̀lú àyìn hakim ọlọ́run ọba ọba tó kú àáyà ni ọba tó sì pé lọ́mọ ni ìdájọ́ ọlọ́run ọba kò fẹ́ tí ó fi léèrè ọlọ́run ọba tó bẹ̀ yìí bákan náà pẹ̀lú yíkímọ̀ lọ́lọ́run ọba ti gbé àáyà ló fi gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ nílà aka ìsì ẹ bá kú díẹ̀ káàtó láti afọmọdé ìdájọ́ ọlọ́run mọ́ pé náà aka ìsì ẹ ló kú díẹ̀ káàtó jésù fi ọlọ́run ṣùgbọ́n fi ọlọ́run ọba wà pàtàkì torí kí ọlọ́run ọba tó gbé e lẹ̀ dèmọ̀sùwáìsì ọba tó gbọ́ jù. Àyà ọ sọ̀rọ̀ nípa ìdájọ́ ẹ̀ tó bá jalè. Kí ni jẹ́ èèyàn jalè jalè lófin ṣẹ̀ríà? Torí báwọn èèyàn ti gbọ́, ẹnìkan ju ewúrẹ́, ẹnìkan ju awúsàn, wọ́n dájọ́ kan jọwọ́ rẹ̀ kú, wọ́n ti lẹ́nìkan ọ̀rọ̀ òṣìṣẹ́ ìjọba kan ó gbé twenty million wọn ọ̀dájọ́ yíyọ ọwọ́ rẹ̀ torí pé ọmọ ìdájọ́ ìṣẹ̀rí àná tó bá sọ bí ọmọ ìdájọ́ ọlọ́ọ̀ni. ọ̀pọ̀ ti jẹ́ sẹ́ríkà àwọn olù àwọn fáwọn àti fáwọn sẹ́ríkà pé áfùdù máa lè lò rẹ́yìn mísìlì yìí kú fìyàtà. áfùdù máa lè lò mísìlì yìí kú fìyàtà ká mú dúkìá dúkìá dúkìá tìpìtìẹ kó o mú ọmú dúkìá o láyé ibi tá a fi rú dúkìá o pamọ́ sí pọ́yọ́rọ́ nìyẹn dúkìá ẹ̀tọ́ ti dúkìá ọmú dúkìá ní ibi tó jẹ́ pé irú dúkìá òbí tá fi pamọ́ sí ni ìdẹ̀ ló ti mú lẹ́yìn náà kó fiyatan ní pàmòlómù eléyìí jẹ́ kó ta ni eléyìí dáná ta fẹ́ máa sọ. lábẹ́ ilé ẹjọ́ tó ti fi àjẹ ó ti kó nu rẹ̀ a kò ní wọ kò ní wọ bẹ̀ nítorí pé kìí tó lè lélẹ̀ o mo rò pé dúkìá rẹ̀ ni bóyá nìkan gba dúkìá rẹ̀ wá fi pamọ́ wá rí sàn ní gbogbo kó o ní kíkì olè lé lórí tóró lórí dúkìá rẹ̀ ìsáàtàn ìjọba ẹ̀ sábìsì pé kìí ẹ̀ ni. ya mọ́sínì mi ni wọ́n lọ wọ́yà ìdí olè lọ wọ̀ bá gbé màsínì jáde ah, alàbàbò ló ti jẹ́ ó ní olè rí ẹmọ́tò lè tẹ̀lé mo ní màsínì ìtọ́jú kùtà àti ṣe pé káṣí wájú kọ ẹ̀ta bíríkì the unreasonable doubt wípé o ìwọ ló ní màsínì láti sọ fún onítọ́kọ̀ jáde torí pé ká rẹ̀ lọ́wọ́ àgùn aláwọ̀kọ́rù ẹlẹ́ẹ̀kejì ní kírìtì mítìlì yìí kọ́jẹ́ pé nǹkan àfipamọ́ sáyè fún àkọ́kọ́ mi hírídì nù àfipamọ́ sáyè kan irú àyè wo ni hírídì mítìlì yìí irú àyè káàbírù nǹkan bẹ́ẹ̀ pamọ́ sí tọ́ba dákú ti ti tẹ̀. ó di di mẹ́tẹ̀ẹ̀fẹ́ náà kìdí àbí mẹ́ta àkọ́kọ́ tẹ́ pé sáà ti pamọ́ ni ẹ̀dúró pé àwọn ah, òun bẹ́ẹ̀ òkúta tó tóbi kó fóònù ọwọ́ akówó sọ̀rọ̀ ìkẹwù níbi títí mo jí wọ́n wá tí owó lọ ẹ tó owó àbíbi títí ń jẹun káṣẹ̀ má sọ ọ̀rọ̀ ọtí níbi títí ń jẹun níbi rẹ́sítọ́rántì ọwọ́ akówó sọ̀rọ̀ ìkẹwù. ọwọ́ àlọ́ lọ́ọ̀tọ́ àbọ̀ lọ́ọ̀tì wọ́ ẹnìkan wá tí owó eléwò náà léde Yorùbá tó pé léde Yorùbá tó kún sí ni àwọn àlòsí náà ni ṣùgbọ́n kí èké irú títí tá a máa dájọ́ yọwọ́ kó lè lè o torí pé ẹni tó fowó lé kò fi síbi láti protect owó kò fowó pamọ́ síbi tá a fowó pamọ́ sí kò túmọ̀ sí kẹ́ńtọ́ bá mú wà ní ìṣèdájọ́ mi kù o a lè ṣèdájọ́ kò sí wẹ́kì ṣèdájọ́ fẹ́ tọ́ da ilé irú ètò afẹ́ ṣèdájọ́ rẹ̀ nìyí. Ṣàbó pìpamọ́ ṣùgbọ́n kí èsè irú ibi tá a fi irú owó àbí irú nǹkan bẹ́ẹ̀ pamọ́ sí. Lápẹ̀jùwé ẹlòmíràn wọ́n mọ̀ ló kó nǹkan ni. Ó wọnú lé wọnú lórí pé mo lòun fowó sí. Ọ̀rọ̀ tuntun tó ń tún ní mọ̀ ọwọ́ lọ gbé igbá àná ọwọ́ afọwọ́ sínú lẹ́nu ọwọ́ afi sábẹ́ igbá àná ọwọ́ afi sábẹ́ lé lórí ọwọ́ adé mọ́tò bá a mú lè wò kò ní í jẹ́ ká àgbàgbọ́ fún un pípé kì í ṣe mú un lẹ̀ lákòó pamọ́ sí pàápàá jọ̀ọ́ láwùjọ jọ̀ọ́ bọ́yá láyé tẹ́lẹ̀ àwọn lè fi o gbọ́dọ̀ kéèké kéèké ló lè fowó sí o pàápàá jùlọ wọ́n ní kì ní the entry nísìlẹ̀ irú nǹkan bẹ́ẹ̀ kéèyàn kó twenty million naira fáwọn òun ti mọ nù lọ́tà lọ́fíìsì náà fẹ́ kó fi tẹ̀ lọ́tà tẹ́gù rẹ̀ ló fi sí o èyí sáta ọ̀nà àti èyí kan ọ́fíìsì ẹgbẹ́ tẹ́gbọ́n bá ti gbà nípa kan náà ọjà tá a bá mú lè bẹ́ẹ̀ owó kìí ṣerú dàgbà ká dà fún mi náà ojú oṣù pé kìí ṣerú irú owó pọ̀ jìnnì bẹ́ẹ̀ kìí ṣerú bẹ̀ láti bí. gbogbo ẹlẹ́mọ̀ máa máa sọ ká lè máa ma ìdájọ́ sẹ̀ríà káwọn ọmọ rògbò sẹ̀ríà dájú ló fi ní ajọ́ owó lè owó sáfẹ́dẹ̀ ajọ́ owó lè ó ní àwọn ètò tí ti gbé lẹ̀ o. ìdí túmọ̀ sí ni pé ẹni ó mẹ́yàn gbèrú owó bẹ́ẹ̀ tí ó fi máa dẹ́pẹ́ ní àdájọ́ ká jí ọwọ́ rẹ̀ á rí pé bàbá ìdí bẹ́ẹ̀ ọ́ ọkàn bákan náà àwọn olùmọ́ni nínú sàárì kò rẹ̀ wípé ó fi ẹsẹ̀ kó jẹ́ pé mú owó nípa mọ́ kọ̀fẹ́ káwọn èrò lò ó kálukú ti kó níbi tẹ́ ìlọ́jà ọ́fíìsì irú rẹ̀ ní àádájọ́ orí ilé fún yàtọ̀ ẹ̀sẹ̀ńtọ́jà nǹkan gbà eléyìí kìí ṣe kó fi ẹsẹ̀ eléyìí náà ní ìdájọ́ tiẹ̀ lọ́tọ̀ kìí ṣe ìdájọ́ táyì lọ́wọ́ torí pé ìdájọ́ rẹ̀ yàtọ̀ síra wọn àwọn ẹ̀dá ní ìdájọ́ wọn yàtọ̀ kò túbọ̀ tí wọ́n lọ firi o ìdájọ́ wọn lè du àjì ọwọ́ lọ wájú adájọ́ o kálípé lè di à ìdájọ́ wọn lè du àjì ọwọ́ lọ fún wájú adájọ́ ó ní bẹ́ẹ̀ lórí bádájọ́ bá ti wo ojú ọ̀tà fún ọ ní tèmi à eléyìí jẹ ẹ̀tọ́ jalè ẹ̀tọ́ mú nǹkan ní nǹkan ní àyè ibi tá a fi rú nǹkan pamọ́ sí ìbẹ̀lú ti mú lẹ́yìn náà ó tún mu ní pamọ́ nǹkan mọ̀ eléyìí divination dídalẹ̀ sísẹ́rí àtọ̀rọ̀ fàjọ rẹ̀ báyìí kí wá sí gbogbo téèyàn bá ti àdólé náà ìjọba bá ti náà ńlá àdájọ ìjọwọ́ kù àtẹnudó dídá mílíọ̀n nípa àwọn ọlọ́kọ́ ọkọ̀ báńkì lápòjúwe àbọ̀kọ́lé àbọ̀ ẹni plé kókó owó tó pọ̀ àtẹ̀tò jíjẹ́ ńsù ṣé kẹ́kẹ́ dájú kan náà ládàá là ó ní sáǹpẹ́ ní mi sọ ó ní etí dúkìá gbọ́dọ̀ tó kó tó di pé á ní tó gbére ó ti tó dájú ọwọ́ kí ni tí ó tó ọ̀nà nìkan wá náà ní ti tó rúbọ̀ ìdì náà rúbọ̀ ìdì náà. one over four dinar dinar ní wíwọ̀n bá ti bá ti wọ̀n góòlù lónìí three point five gram ni so one over four rẹ̀ one over four rẹ̀ kí ni òdiwọ̀n gram kí ni òdiwọ̀n ní sọ́ọ̀bù ẹ̀ ń tọ́ bá jàre jáde ẹlẹ́yìn ọjọ́ bari bi owó góòlù bá ti bari ọ̀pọ̀ owó tá à ń lọ ní represent àyẹ̀dá góòlù ní àbí ìgbà tó kó dìgbà máa ti yẹn bi tẹ́lẹ̀ láta ìdúgbò mọ́ lẹ́tà fifty dollar kẹ́bi forty eight forty eight forty eight forty nine dollar ọ̀dí àràmọ́ so káta ẹ̀kún ní forty six dollars. ìbá káta ẹ̀kún ló jẹ́ tó fifty dollar pẹ̀lú kọ́rẹ́ǹtì tí wà nàìjíríà ní ètò ẹlọ́wọ́sẹ̀ dọ́là àwọn ẹ̀jọ́ sẹ̀ ẹ̀dẹ̀ three eighty. 3 357 ah ibi wọ́n ti ń rí láti ẹ̀dáka báyìí ẹ̀mí ní ọ̀tẹ̀ fifty dollars ìbẹ́ mi seventy thousand plus àyẹ̀dẹ́ síbẹ̀ náà ìdí seventy thousand báyìí káàmù ní ìtẹ̀bí seventy thousand naira ẹ̀ ń tọ́ bá ti lè di ìyówó tó tó bẹ́ẹ̀ ìlọ́kọ̀ tó di ọwọ́ rẹ̀. less than ní sọ́ọ̀bù yẹn o ti bá ń bẹ̀. ẹnì kan sókè làákà ìjẹ́ ètò sọ́lọ̀ bá parí ayé pẹ̀lú àdúgbò àjù àlùmọ́álì. òun á rò ó gbé làákà ìjẹ́ ó gbé òfin ọlọ́run. ọbẹ̀ kan bí àǹkan méjì tọ́ yàtọ̀ síra wọn ìṣẹ̀rí bá ìdájọ́ rẹ̀ kó tí ọ̀sán díà tí èdè sòwò dìke yẹ sòwò dìke mílíọ̀nù tí ó di òdùkà díà ìkọ́kẹ́ di ọwọ́ yẹn tẹ́lẹ̀ wọn ẹni tó jọ́wọ́ rẹ bá tó wọ̀ ọ̀gbà ọ̀sán díà òdùkà náà òun wá rò pé owó ah, ah, tó dé pété nìkan bá dé látàrí pé bọ́yá àbòtí àti ìkẹ̀kẹ́ ló fi di ọwọ́ àbá ti dè gan ni ọwọ́ nǹkan yìí náà ọwọ́ yìí á san owó iyebíye láti dúpẹ́ torí bá jọwọ́ yẹn báyà láti ẹgbẹ́ bí two point five million látọ̀jú yẹn ipò ọ̀kà jọwọ́ yẹn kí wàá ló bí ọwọ́ ìkànnà sẹ́tò ní kọ́kàn wà á jalè tó ta òṣèlú bíi ìdìnnà rẹ̀ ọwọ́ àti seventeen thousand hours lọ́dọ̀ tiẹ̀ tọ́lí kàná kùdù oníkà contradiction wà níbí ní òfin ọlọ́run ṣùgbọ́n máa lànà ẹlẹ́kì ìlànà àtòkí táwọn ọjà àwọn kan bá bẹ́ẹ̀ á ní kọ́lọ̀ ọ̀bọ̀ tó á ń jiná ṣùgbọ́n làákà ìwà pẹ̀lẹ́ ọ̀bá làákà ìwé dájọ́ yíyọ ọ̀bá làákà ìwé. ìlà àkẹ́kọ̀ọ́ àwọn afọ àwọn àti rọ́dù. wọ́n ní tí òye wọ̀ ni pé tó rọ́wọ́ ńgbà tọ̀jọ́ wà wọ́n lé ìlójú ọwọ́ ńgbà tí òun kò ní ìgbà wà precious ńgbà tó ti jalè ó ti bọ́ọ̀lù èlò jẹ́kọ́jẹ́ seventy thousand látòjú ẹ̀ péré ní oṣù láti ṣe dànù torí pé kò sọ̀wọ́ tó wúlò mọ̀ àmọ́ bá tó wúlò tọ́jọ́ owó tó sọ iyì rẹ̀ inú jọ wọn eléyìí ẹlẹ́kejì nínú sí ọjọ́ òfin abákan náà àwọn ẹnìkan wá tó dé káwọn gbé ààyè àwọn tí wọ́n láwọn ọ̀gbà dí àwọn tí wọ́n gbà dí tí wọ́n bó ṣe fẹ́ǹsì bọ̀bá dí ẹ jí ọwọ́ rẹ̀ wọ́n nítorí ká Kùránì sọ̀rọ̀ ibi wọn ti sàdídé o ṣùgbọ́n lọ́ọ̀rọ̀ ọtọ́ bá wù ọ́ lọ́ọ̀rọ̀ àti ìjọ Al-Kùránì kalẹ̀ lójijì pé ọkàlùkọ́ ọmọ kakọ́ ọmọ tó bá ti wù. ṣùgbọ́n lọ́ọ̀rọ̀ bá lóhùn sọ Al-Kùránì kalẹ̀ fáwọn ẹbí sallallahu alaihi wa sallam nítorí yìí nà lè ná sí màálù zèrè ilẹ̀ yìí. a sọ Al-Kùránì kalẹ̀ kó lòdì sálá sallallahu alaihi wa sallam kó o lè bá a sàlàyé fáwọn èèyàn tá a sọ kalẹ̀ fún wọn. ọlọ́ọ̀bá anẹ́sọ̀lá àti ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ni pé yẹ́dù lọ́dọ̀ lárúbáwá tẹ́lẹ̀ láti orí ọmọ kan títí dá fáì yẹ́dù. sọba ní yẹ ogun láti di ọmọ kan bí apá báyìí yẹ́dù wọn kù. ìbọ̀lá wà gbé. ẹ̀rọ àwọn ẹjọ́ làwọn ọ̀bàjì ti ń gbọ́ ọdún láti àpáná ti jọ dáhùn. ẹ wo bí tó burú dé ẹsẹ bá láti láàkà yẹn ni ó ti máa tú alùpùpù ni yóò ti ti tutù ó ti kẹ́ tú lásán ẹ kí afa rẹ̀ láti di la alẹ́sọ̀ wà lẹ́sẹ̀ lọ́mọ ti yé wa ike látọ̀ ọwọ́ bù yà látọ̀ ọwọ́ bù yà nítorí dèní tí wọ́n bá dé tí wọ́n bá dájọ́ rẹ̀ látọ̀ ọwọ́ bù wọn èyí lórí ìbàjẹ́ ní ti ti jẹ́ pé ní ti ti jẹ́ pé ìwà abúlú ni gbà ìwà jíjalè ọlọ́ọ̀bá wa ní wallahu azizun hakim ọlọ́ọ̀bá ọba tó bu àyà ni ọba tó pé lọ́gbọ̀n ni ọlọ́wọ́ ọba mọ̀ ipe irú ṣíṣe bẹ́ẹ̀ ìní ó dé kó ní kálukú kọ́sọ̀ ní ọba sí kò ní í dé kó ọmọ mú bí èdè torí pé báwa ti kò ó ti owó ọ̀wọ́ owó yìí bí ó ṣe pọ̀ lójú ẹlòmíì bàbàrà ni lójú ẹlòmí o wàhálà ẹlòmí ọba gbé ten thousand lásán báyà tó ti fi jáde sáà kìá mọ̀ onímọ̀ bàtẹ́ tó ti ten thousand gbogbo ti bẹ́ẹ̀ gbogbo tó kó síwájú ti ń tà kó tó ten thousand wọn alẹ́ ní kẹjá ń kẹta àwọn arúgbó èlò náà wà ní èlò náà wà ní ọlọ́ọ̀bọ̀ ọba tó pé lọ́gbọ̀n yìí kíkẹ́ ló fi ọ̀dọ́ ilẹ̀ ẹ̀dọ́ ti ti sinmi lórí iye tẹ̀. àìtẹ́lófin èmi ó ní dẹ́kọ́dẹ́kọ́ gbogbo ń tọ́ba wọ ẹ̀dá ní ọ̀mọ̀ sí i. àtọ̀mọ̀ apálárò hàn ẹ̀ lọ sí mọ́lẹ́ oṣù níbi ẹ̀ lọ sí mọ́lẹ́ oṣù mẹ́ta wọ́n bá dàbí yóò tún tèmi. kò sì lè kẹ́jà kí ẹ̀ṣẹ̀ dáadáa kí ó ké pélé ni wọ́n jẹ́ ẹ̀rù bẹ̀rù nítorí ẹ̀rù bẹ̀rù ká ojú gídá máa lánà ni. ẹnìkan fẹ́ ọ̀rọ̀ la tí èdè nínú lọ máa gbé nínú máa gbélé ọ̀fẹ́ kirikiri níbi lè wọ́n lè sọ lẹ́kọ̀ọ́ yọ lọ máa gbélé ọ̀fẹ́ ó ti máa la ó ti ló ó ti ló dìbò àwọn wá ọwọ́ lẹ́ẹ̀kan ló ti jẹ́lẹ̀ sí irú àwọn bẹ́ẹ̀ ló ti ẹ́ kọ̀mọ̀dé ká rẹ̀ mọ́ ní kí ní aláwọ̀ àtọ́nà ọba ti ṣe pé kọ́ńtàtì àtẹ̀wá náà ẹ wọ́n ọba ti ṣe dájọ́ ìtọ́jú mẹ́rin lọ́wọ́ nípa ó ṣe wọ́n ọba ti ṣe wá lórí kò sùpẹ́ tó bá tún bá ń kọ́. fàmẹ́ntàbà ní báàdì fún mi lẹ́yìn àbòsí tó ti ṣe fórí ara rẹ̀ torí pé ẹ̀tọ́ jalè tọ́sẹ̀ náà ọ̀sà àbòsí fórí ara rẹ̀ ni. wà á fìlà nígbà tó tún bá tán ó sì tún tún ṣe ó tún àárín ara rẹ̀ ṣe pẹ̀lú ọlọ́ọ̀ ọlọ́ọ̀bá ní inna Allaha yatubu alaykum dájúdájú ọlọ́ọ̀bọ yàtú ọlọ́ọ̀bọ gbà túbà rẹ̀ inna Allaha ghafurur rahim dájúdájú ọlọ́ọ̀bọ ọba alákòóríbi ọba oníṣẹ́ tọ́ ọba ti bẹ́ẹ̀ òsì túbá ọlọ́ọ̀bọ yàtú ẹ̀rọ ọlọ́ọ̀bọ kò ní jẹun káfíńlẹ̀ pàpọ̀ mọ́ àlàyé wa kàn ẹ̀ńtọ́ jáde bóyá kò sẹ́ńtọ́ wọn kọ́ jáde àbí wọ́n máa kọ́ jáde ṣùgbọ́n túbá ẹ̀ńtọ́ wọn gbé nǹkan rẹ lóòótọ́ wo ló mú dídà wọ́n mo ti ta ìyàkùtì ẹ̀kọ́ jáde tọ́ba túbá láàrin rẹ̀ àkọ́lọ́ tí n tí ọ̀dà padà bá wà padà ó ti parí ọlọ́ọ̀bá yá sí i. yẹn tó kórìí wàá bá jí ọwọ́ rẹ̀ kó ló gbogbo ya tó tàbí ẹtí agbẹdúkìá rẹ̀ ọ̀padà sọ fún gbígbà tó gbẹdúkìá mi ni láàrin ara wọn dúkìá wa dà dúkìá ti tàn tó náà bá túbá láàrin ìrìn àkọlọ tẹ tó sì ní dúkìá ni mo yá àpèrè ọ̀tán tàbí fúnra rẹ̀ náà lọ́kọ́ rẹ̀ pé ah mo gbọ́ wá sí lónìí mo gbọ́dọ̀ dájú ní ìpadà ọlọ́ni wa jọ lápá lẹ́yìn rẹ̀ wọ́n ti wá lọ bá ọ̀gá gbẹgbẹ́ rí jáàkì dòní o ẹni mo gbé n sì ní ẹ̀dàgbẹ́ kò ní dénì ìyá àti rẹ̀ ọ̀tọ̀ wájú ọlọ́run náà ṣùgbọ́n ti wàhálà wà bẹ̀rẹ̀ pé ẹ lè yá fẹ́ ara yín kó tó déwájú adájọ́ o tó bá déwájú adájọ́ àwọn amòdíyá àti rẹ̀ kò sí mọ́ o adájọ́ ẹ̀ ti tú ìdájọ́ o tọba tẹ yá dé rẹ kótó gbèdé wájú adájọ́ rẹ tọba ti gbé wájú adájọ́ adájọ́ dájọ́ kù nínú òfin Islam tọba dájọ́ kù tó jọ̀wọ́ rẹ tọba tún àárín ìyàtọ̀ lọọsẹ ọlọba dárí kù gbogbo eléyìí kí làwọn olùmọ̀ ti kàlàyé rẹ mọ́sálà akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kẹ́ ti kú ládé ilé ọ̀nà ni pé ẹnu àwọn olùmọ̀ kù lórí pé bàbá tó gbé dúkìá ọmọ rẹ̀ tí gbogbo májàmú ká jalè kù ọmọ fowó sí pamọ́ ibi tá a fowó pamọ́ sí owó ètò nìkan ọ̀mù bàbá jalè kù rẹ̀ ó gbówó ọmọ padà yìí sábì tí ló bá wà lójú owó àwọn afẹjọ lọ dájá tó kí ni dájú Islam. wọ́n ẹ wọ́n wádìí wọ́n ṣe wádìí ọ́fẹ̀sì ẹni lẹ́gbẹ̀ẹ́ bàbá ló kú owó bàbá ló kú ya bọ́ àná ìtọ́rọ́ fún òun náà ni akọ̀rọ̀ dẹ̀lí ó ní bẹ́ẹ̀ ni ló gbé ní èdè wa ó ti túmọ̀ sí pé bàbá jáde sáàdájọ́ ti di ọwọ́ fún bàbá àwọn olùmọ̀fẹ́ ló pátá títí àní dájọ́ ọwọ́ bàbá torí kó pé dúkìá ọmọ rẹ̀ torí pé àdìsí tó wá pé áńtà wà máa ló tẹ̀lé àdìsá àti wọ àti tó o ní dúkìá ànẹ́bí ni ti bàbá rẹ̀ ẹnìkan lọ́nà ọ̀sẹ̀ sáni ìgbà sọlọ́lá rẹ̀ sọlọ́ pé bàbá mi dúkìá ni ó ṣe dúkìá rẹ̀ bàbá ànẹ́bí ni àti wọ àti tó o ní bàbá rẹ̀ ló ní gbogbo yìí ẹ̀ tó lẹ́rù ló lẹ́rù ẹ̀ tó lẹ́rù náà ló lẹ́rù tó ti mẹ ilé ìfẹ́ àyè àwọn olùmọ̀kó lórí rẹ̀ ṣùgbọ́n bí wọ́n ti tẹ̀yà pẹ̀lú ní pé tọ́ba jẹ́ pé rìbáàsì ti ké ọpọ́sìtì ni ọmọ ló gbé owó bàbá ọmọ náà kọ́lẹ̀ fún bàbá rẹ̀ tó gbowó pẹ̀lú bọ́jà mi ò pé bàbá ọlọ́pàá mú wọ́n tẹ́gbẹ́ ọmọ ló gbé owó yìí ó dé wájú adájọ́ sádájọ́ da ẹjọ́ pẹ́pẹ́ ju ọwọ́ ọmọ àdúgbò lè ṣe dàjọ rẹ apákan náà àwọn olùmọ́ni a ah, wọ́n ju ọwọ́ rẹ torí pé ànábì òní gbogbo tí bàbá rẹ ní ìwọ náà lóní òde yìí ń bẹ ọjà lè ní nítorí ìdí ilé ìkẹjọ ọwọ́ rẹ apákan náà àwọn olùmọ́ni lá okùn aládòbí ọlágbà ẹ sájọ́ lè ká sèré àmì kùtùmọ́ pé ṣe ta ìdájọ́ tó ká sí ọwọ́ rẹ tá a ti fi àti ti dúkìá tí tá a ti fi ohun nípamọ́ kọjá pé dúkìá dúkìá kílẹ̀mù lè wà ṣubú á lè lágbá láàrin bàbá àtọmọ. kí ló dé tó fi pé bàbá mi tèmi pa nìyí wọ́n lè rán náà bàyọ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn wọn lọ sùkúù bàbá mi kówó pamọ́ wọ́n mi lọ sùkúù àná ó ní ẹ̀tọ́ nu dúkìá bàbá rẹ̀ gbogbo eléyìí wọ̀ ìdí ìlànà sọ pé káyìdà àwọn àfọ̀ ní àdájọ́ ni pé dẹ́rùkù kò dúró níbi ṣubú ha owó tó wá mú kó rújú wá àní dájọ́ lórí o lábẹ́ ẹrú bẹ́ẹ̀ àwọn olùmọ̀lélá ní ìgbọ́dọ̀ pé apákan náà àwọn olùmọ̀ wọ́n fẹsẹ̀ wọ́n ní ìsọ́fí fẹsẹ̀ rí lẹ́jọ́ náà ni pé a ní jí ọwọ́ ọmọ tó ní kó gbẹ́dú ti àbúrò rẹ̀ kò túmọ̀ gbogbo dáńtọ̀ yìí kò túmọ̀ sí pé a ní dáṣẹ́ ní àdúgbò kò túmọ̀ sí pé adájọ́ ní sọ́kùn lọ́sọ̀ọ̀sẹ̀ méjì láti mọ̀lẹ́ pẹ̀lú iṣẹ́ sára kò sí pé léyìn òní ṣe ṣùgbọ́n débi pé yọ̀wọ̀ adé fẹ́ jí ọwọ́ rẹ̀ kò ní sí mẹ́wọ̀ eléyìí ní sókí nípa ètí sẹ̀rí àlàálẹ̀ ṣùgbọ́n àwọn àlàyé kọ́ làbẹ́ rẹ̀ tó pọ̀ kọ́lọ̀ bá gbé ó sàmà náà wa ṣùgbọ́n tó ti kókó jù náà ni pé ọlọ́wọ́ bá tún pé wá lójú kòkòrò tọ̀wá ẹni tọ́wọ́ ti tẹ́ àtọ́jọ́wọ́ èdè tẹ̀ kó ronú pé wàdà tó tún wá síwájú ọlọ́ ọlọ́wọ́ bá ti tẹ́ láti forí ti kọ́lọ̀ bó forí ti gbogbo wa áàdùnmáì wọláwù tààlà àná lọ́ba dùn lọ́la tẹ̀síwájú ní àyà tẹ̀tẹ̀ wọláwù tààlà àná náà àyẹ̀kú àbúrò mọ̀ nítorí mọ̀ fún yín lánàá wọn sẹ́yìn Naam. Káyọ̀ ìlú ìjọba. Ẹni tó kúrò ní báyìí, ó rẹ̀ ń tẹ̀lé ìpínlẹ̀ nífẹ̀ẹ́. Àwọn báyìí tó ní láti Tó nígbà tó rẹ̀ tẹ̀lé ọkọ̀ tó ti ṣe àǹfààní lọ. Bàbá mi lọ wọ́n wọ̀ pé níbi owó ìjẹ̀ tó ní lọ́dọ̀. Owó àwọn aṣáájú

àwọn hmm. ọ̀rọ̀ bank ẹtí fowó sí bank ah, savings account ló ní interest ìgbórí rẹ̀ ah, ṣùgbọ́n náà láwọn ṣáàjì kan tí wọ́n máa tí wọ́n máa dẹ́bìtì àkáǹtì rẹ̀ ìjọba kan rẹ̀ ti ní pé hundred thousand mo ní lákàntì gbọ́dọ̀ bẹ́ẹ̀ kó ọkọ̀ lọ́ba hundred thousand kò sí tọ́fẹ́ pàdé interest which means kọjá pé ṣáàjì tí wọ́n mọ̀ fẹ́ nu interest tí wọ́n ti tí wọ́n ti yòó tí wọ́n ti yọ nu owó rẹ̀ eléyìí ti fẹ́ lórí contract wa ètò àbá ti fain contract wa pẹ̀lú bank kò sí tó burúkú ọyọ ṣáàjì eh, ṣáàjì tí wọ́n ti dúró kọ rẹ̀ bẹ̀tí wà tó fẹ́ àwọn ń gbà nítorí èké báńkì náà gbogbo àwọn máa ń tàbí túbọ̀ ni wọ́n fà wọ́n pé withdrawable amount.

a fún ọ lówó ní ìgbà tó ti fa àyà wa fún ọ ní asẹ́ǹtì kankan lò tó bá jẹ́ pé náà wọ̀dí à kéèyàn lè ṣáàjì lórí wọ̀dí à pé mo fẹ́ mọ owó pamọ́ ọmọ sẹ́yìn báyìí ọ̀ndà yọkọ̀ sí wọ̀dí à ní ọmọdé àbí ọ̀pàrà sí ìjà ara mọ̀kùnkùn sẹ́ gbogbo kílókọ̀ rẹ̀ kó dídá lórí contract tàbá gbára wa tó ṣùgbọ́n rò pé based on the practice in bank tuntun tó burú pé èlò náà wà withdraw wípé mo withdraw ẹ̀ẹ́dájú tí wọ́n ti yọ wọn yọ àwọn ọmọ ti bọ́ àwọn tọ́jọ́ pé ẹ máa fa charges títí fa owó èlé most in most cases normal kiri kọ rẹ̀ savings account ni kótó tó di pé yọ ọmọ wọn máa yọ charges ti bẹ́ẹ̀ ó ní iye ìgbàgbọ́ gbọ́dọ̀ withdraw lóṣù ọ̀gbọ́n wọn ní policy ẹ̀rọ ọ̀kan mọ́ interest ó ní ìtọ́jọ́ pé tọ́ withdraw ní iye báyìí lóṣù tọ́wá ti withdraw ti iye báyìí lọ kò interest tọ́ba tó withdraw rẹ̀ sílẹ̀ báyìí lọ́wọ́ ọmọ síríkì rẹ̀ fi correct account mi. gbogbo kí ni ẹ̀rọ ẹ̀ kéèyàn mọ̀ wọ́lá yà yẹn ní dọ́là wà ní àbálẹ̀ amánà àtàyà lọ́wọ́ kó wà láyé sí i. ọ̀yẹ ká má dàgbé ọlọ́ọ̀ lórí gbogbo náà. nígbà èlò lówó mi lè tó àbí ìjọ mélòó lówó mi lè tè ní bank and correct account tí n bá withdraw from it in your attractive interest. withdraw àwọn mélòó máa ṣe within months tí obìnrin withdraw tí obìnrin attract interest withdrawal o máa ṣe tó wá ti lè fi ẹ báyìí lọ lóṣù kìí sọ̀rọ̀ interest là ń sọ ọmọ wọn bẹ̀rẹ̀ sí kí ni o ṣáàjì gbogbo yẹn lọ́yẹ kí yẹn mọ̀ so fi yín lọ sẹ́kù àìmọ́ sí gbogbo ilé ìtọ́ka gbogbo náà ni pé èló ni withdrawal able amount lákàntì rẹ stéèjì rẹ wọn láwùjọ ara rẹ ìbéèrè kejì jẹ pé kò rúdù àlẹ́ sọ láàrin ìfẹ́lẹ́mẹ́ni ẹsẹ̀ tó kéeku látara pé ìjagun sójú ọ̀nà tó kò ní í pàdé àbí ọkàn tó ké eku torí pé ọkàn eku sí mú ọkàn ò ní í pàdé pẹ̀lú ìpín iná dáhànàm yẹn gbẹ́ tó kú sójú ogun àbí tó da ogun sójú ọ̀nà tọ́lọ̀ fi sabilillah kò ní kò ní tọ́nà wò. àníkà ti jagun lẹ́yìn àná sallallahu alaihi wasallam àwọn èèyàn bẹ̀rẹ̀ sí yàn níbi lọ́mọ náà wọ́n ti ta bíi ṣùgbọ́n nǹkan tẹ̀lé oṣù tó pàtàkì kọ́ ọmọ náà kọ́sá fúnra wọn eléwọ̀n alákòókò àtẹ́bí ní ẹ̀ ń tọ́jà gbogbo ọ̀nà tọ́lọ̀ nítorí tọ́lọ̀ ẹlẹ́ẹ̀kejì èèyàn lè lo ogun pẹ̀lú àwọn mùsùlùmí ṣùgbọ́n kò sí torí tọ́nà ó ṣe kí wọ́n lè bá àti pàṣẹ kan jú ni òun lè lọ́kọ́ kó ti fẹ́ di èdè rẹ̀ àtẹ́yà rẹ̀ gbogbo òun lọ àbáwọn ará àdúgbò rẹ̀ kéde ìsìlámù ló pe lọ tó kò sí mọ́tò kò kọjá tó ra wọn aláwọ̀ tá a la ayé ìsìlámù tó la. Náà ṣe ìbáwí ẹlẹ́gbẹ̀ẹ́ ìbáṣẹ́ sọ̀rọ̀ lọ́dẹ̀ sẹ́fẹ̀rẹ̀ ti pa àwọn àṣàbí àárọ̀ wọ́n ní ilẹ̀ ọlọ́tírẹ̀ sí pé ọmọdé ọba fi ádọ̀ gbẹ́jọ ètò wa láti fi náà ló lè máa wọ́n ọ̀hún ní àwọn ní àṣàbí àárọ̀ fún ọdún wọn náà wọ́n jẹ́ lọ. àkọ́kọ́ ìbéèrè tẹ́lẹ̀ nípa ẹ̀tọ́ lọ fún àná sáyẹ̀ntì lùkàn yóò lòsùn kan yóò lòsùn méjì yóò lòsùn mẹ́ta káni yóò tẹ̀lé tó sùn mẹ́ta tó láǹfààní àti máa ti kọ́ sùn àti sọ́kà pẹ̀lú àwọn olùmọ́sọ pé ọ̀gbọ́dọ̀ tó mẹ́rin lọ. ní sókí sọ́kẹ̀tẹ̀ ní ilẹ̀ ní pé lókùn bàtí máa ti dúró ní ẹ̀yà àjò lè máa ti kọ́ kọ́dà kò lù sùn mẹ́ta lókùn bàtí ní àjò ní kótó ọba ti dá pé lọ láǹfààní àti lè àjò tó so kò ní ìfowópamọ́ kan tó bá ti wà lórí ìrìn àjò tó yí gbẹ̀gbẹ̀ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tí yóò fi lẹ́gbẹ̀ẹ́ gbà wọ́ọ̀rọ̀ wa látọ̀dọ̀ gbogbo abdullahi abbas ó ní bí mo tuntun mẹ́fà dájú kọ́tùrù mi màá mọ̀ jù nítorí ilé ìkẹlẹ̀ rẹ̀ kò ní sọ́lọ̀ bá ti fún ọ. tòmátì tó kù gbà tó bá dé pé kò ní kírun lẹ́yìn ìjàmá with advice ní pé kò kírun lẹ́yìn ìjàmá tó bá dé pé yóò kírun lẹ́yìn ìjàmá nípa pé yóò gbèrú ìgbọ́n tó tẹ̀lé ìmọ̀ àmukiri ìgbọ́n tó bá dé pé íńtẹ̀lì kiri ìgbọ́n tó bá mí kiri ó lè kí kọ́tùrù rẹ̀ ó lè kí kọ́tùrù rẹ̀ kò sí tó burú ọlọ́ọ̀kọ́ àmàtí ẹlẹ́ẹ̀kejì nípa béèrè nípa asáàbù àárọ̀ pípé wọn ní ọmọdé yẹn bá ti látàrí pípọ́ tó so yèbì pípé ọmọ nẹ́ni àwọn èèyàn àmọ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n sáà béèrè ní pé kílẹ̀ tẹ̀rẹ̀ táwọn òbí rẹ̀ ọba jọmọ náà tó wọ́n àjọmọ náà táwọn ọba gbígbá tí wọ́n wá kílẹ̀ tó lọ́dẹ̀ tẹ̀yìn kọba àjọ ìmọ̀ àwọn àwọn kan sọ pé ẹjọ́ bá jọ àgbọ̀gbọ̀ ẹ̀ kò gbọ́dọ̀ sí ìmáàmù kò gbọ́dọ̀ lídìí àwọn èèyàn kírun kílẹ̀ tẹ̀ kí má dán bùkù nítorí ẹlẹ́kùn gbé ẹlẹ́kùn tó kọ́fẹ́ sọ̀rọ̀ yẹn lẹ́nu súnà ní out of wedlock kò sí tó ní ṣe pẹ̀lú táwọn bàbá rẹ̀ dá lẹ́sẹ̀ òun dájú wájú ọlọ́run ní independent ẹ̀ ní tọ́ba ṣe ìní ó dìtà ní ìdájọ́ rẹ̀ ní ọ̀gbẹ̀dà síámù mo rò pé àtàwọn ní àwọn wọn wà bí asábùlà àrọ́kùnrin wọn náà wọ̀ ní àìsàn náà kì í sàwọn nù bẹ́ẹ̀ ti sọ́kẹ́ ẹsẹ̀ ní ilẹ̀ tó ní pé àwọn àtàwọn àárọ̀ kan lẹ́yìn ọ̀rẹ́ yẹn ọlọ́bọ̀ kù tí wọ́n sáré pẹ̀lú nàìjíríà tààrà tó rẹ̀ nítorí eléyìí kìí ṣe torí bẹ́ẹ̀ ọlọ́wọ́ sáré àlọ́ báyìí bèrè yẹn ọjọ́ ti fà yé ilé. nípa ẹni tó bá ṣe ẹlẹ́ náà báyìí ṣe báyìí ti kó ìdè ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú lákòókò official rate wà then black market rate wà official rate ó sì wà ní one ninety seven èyí tó láti sábà tí ọjà around nine thousand eight fifty or so then black market rate èyí tó lọ́wọ́ oṣù kéré tí èèyàn bá fẹ́ yọ ẹ̀ bá fẹ́ ní ìdílé ìtàbọ̀ three fifty sábà ìjọba lánàá torí pé òfin ni ìgbà ọjọ́ máa jẹ́ black market trade àti ilé eh, justify rẹ̀ ni tí wọ́n máa ń san three seventy ń bì ẹlẹ́rìí rẹ̀ kò mílí three fifty kìíní kan ìdìpẹ́ndì orí bàbá tẹ̀ mọ́ ọjà bí wàá tẹ̀ mọ́ calculation ọjà ṣùgbọ́n sábà ìjọba pé ìjọba ló tòkì mo rò pé ìjọba inú ojú ìjọba ti ṣe lófin ìkílọ̀bà tí wọ́n máa ń sọ iye báyìí ni ní ọ̀dọ̀ ìjọba torí kó lè tẹ̀sán mo rò pé kó lè kíkà ní àwọn àtàkọ́ kò kọ́dà ìdájọ́ gan lórí rẹ̀ ìdájọ́ rẹ̀ ní iye báyìí lọ jẹ́ and that is all so ẹ láti fi jẹ́ ọ̀la ọ̀dà àlà àlè àkàlà àbúrò lẹ́tọ̀ sọ́rí ṣàlà. Now. Now. Now. Wọ́n ti yé mi. Ìbéèrè àkọ́kọ́ tí wọ́n ti nípa pé ah, kí ni ìbéèrè yẹn aláwọ̀ kọ́? Nú ẹgbẹ́ tó pé báyọ̀ ti kọ̀ mí dára táwọn ṣe kàtí ti gbé mílẹ̀ tó sójú ọ̀nà àtẹ̀sí. Ṣùgbọ́n gbàtọ̀ ya á jẹ́ àgbò ní tí ó jọ ọ́ra yìí, kí ni kò jọ ọ́ra yìí, irú kò rọ́bẹ̀tì ra rẹ̀ sí. Àwọn kọ́ pé ká má ti gbọ́ tírọ́pù ọ̀jẹ̀ ó mú lọ́nà àlàyé jihadi kan ló náà mo rò pé jihadi kan ló náà tírọ́pù ọ̀jẹ̀ ó mú tẹ́jẹ̀ àlàyé eléwọ̀n ẹnìkan ní kò yìí bi àlàyé tírọ́pù rẹ̀ kọ̀ àlàyé ọ̀nà jihadi òun gbìyànjú lọ sójú ọ̀nà tọ́lọ̀ ni sòkè ọmọ rò pé eléyìí ti kó wọn ojú rí ṣùgbọ́n tó fi dáa tó ní pé tọ́ba wà kọ̀ǹbáyé kó tọ́ba lè kọ̀ǹbáyé ìwọ̀n bá bọ̀ bá ti lè pàápàá jùlọ ẹni tí jẹ́ pé ọ̀ àti rọ́bù yóò tó ṣe fún ẹni níyàwó kò sí ó lè sọ́pọ̀ fún yẹn bá ti tí ọba ní pé ebi máa ń òun ò ní gbà ó. jihadi jẹ́ ní kókó kọ́kọ́ bọ̀ ẹ̀tọ́ láwọn òbí wọn ní bùkátà jihadi rẹ̀ ní kókó tọ́jú wọn. kọ́lẹ̀ nìkan náà wọ́n fẹ́ lọ wọ́n lọ táwọn òbí rẹ méjèèjì bẹ láyé oníbẹ̀ ní alẹ́ bìíní eridi ìlẹ́yìn ìmọ̀ àfàfẹ́ ìyìnbá fàdá rẹ lọ padà sọ́dọ̀ àwọn òbí rẹ yáàdì tiẹ̀ lára àwọn òbí lọ́wọ́ lọ tí wọ́n náà tó ká má gbọ́ àwọn tó a nígbà gbogbo ẹ̀ kò síbi tá a lé wọn ní jihadi nílẹ̀ náà kọ́lọ̀ bọ́tọ̀ sẹ́yìn rà. ìbéèrè nípa pé àwọn tó jẹ́ pé àwọn yahoo yahoo yọ máa hajj account tó jẹ́ pé kí àtọ́jú jọ kó tó fura báyìí wọ́n ti kó lé account rẹ̀ tó wá bá wà àwọn ìlú ṣé ìdájọ́ pé wọ́n ti àwọn ènìyàn níbi tó ti yẹ kó wọ́n gbá nìkan kéde làwọn eléyìí àwọn eléyìí yẹ káwọn ẹ̀sìn arúgbó kàtà dáa ni àwọn eléyìí àwọn tí wọ́n ti lè jẹ́ lórí ilẹ̀ yìí mo rò pé ntí ọmọ ti dá wọn. òun náà ni adájọ́ ìdádájọ́ tí o torí pé tààdì irú ìdájọ́ wo màá ṣe fáwọn kíní kẹ́lẹ́ mi ò fi ní wọ́n ṣe mọ́ èyí ló ń jẹ́ pé báyọ̀ fún ìtàn àwọn nìkan sẹ́ni Indonesia àti gbòmìtọ́jú máa ọmọ Nàìjíríà ẹjọ́ kú wọ́n dá fún wọn tírè sẹ́ni ní Malaysia pẹ̀lú tó máa ọmọ Nàìjíríà àtàwọn yahoo yahoo bọ̀ wọ́n dájọ́ wọn ní àwọn ilé fasadu wọn ìdí wọn ṣe ìbàjẹ́ wọn ṣe lórí ilé mo rò pé ó dé bá lórí decision àti discretion adájọ́. kò justify tó ṣe kò justify all hajj account and account yóò di owó ọwọ́ ló ti sàánù wa láfíríkà táwọn náà wọ́n rí bẹ́ẹ̀ àwọn àwọn òun yẹ mílíọ̀nù báyìí òun náà fún wa láfíríkà kò justify tó ṣe.